ẹ̀yà sí bíbélì ẹ̀ psalm fifty one láti bẹ̀rẹ̀. ọlọ́run ṣàánú fún mi. ọlọ́run ṣàánú fún mi. gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ. gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ ìfẹ́ ọkàn rẹ sí à. gẹ́gẹ́ bí ìrònú ọ̀pọ̀ àánú rẹ. gẹ́gẹ́ bí ìrònú ọ̀pọ̀ àánú rẹ. mú ìrékọjá wa nù kúrò. kàlẹ́ ọgbọ́n mìíràn mú ìrékọjá wa nù kúrò gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ sẹ́yìn wọ́n yẹn nù kúrò wẹ̀mí ní àwẹ̀mọ́ kúrò nínú àìṣedédé mi. gbogbo ìgbà ni ẹsẹ̀ mi ń bẹ pẹ̀lú mi àbí bẹ́ẹ̀ kọ́ bóyá tẹ̀síwájú. kí o sì wẹ̀ nínú kúrò nínú ẹ̀ṣẹ̀ mi nítorí tí mo ti jẹ́wọ́ ìrékọjá mi. ọgbọ́n bá ń. nígbà gbogbo ni ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ níwájú mi. ìwọ. ara àwọn oníjọ wa nù. gàn. ṣé lóòótọ́. ọjọ́ kìíní àná táwọn eégún sá lọ táwọn yorùbá sá lọ fún bó ṣe dọ́dọ̀ ẹ̀ báyìí ṣe ló kaṣọ sókè báyìí tí everybody ọmọ eré yẹn bó ṣe wà yẹn ọgbọ́n ló kú kú ọgbọ́n tó wà nù àṣẹ kí ni ọ sójú bàtẹ́ lọ bó ṣe wà yẹn ọkọ ọkọ ìlàgò kiri ni. ìyá àdúrà àlàáfíà fún yín o. àlàáfíà fún yín sá o. ẹ wá ṣàdúrà fún wa o. ayípadà ẹgbẹ́ jésù ni olúwa àti olùgbàlà yín jésù ni olúwa àti olùgbàlà àlàáfíà fún yín sá o. àlàáfíà fún yín lẹ́sẹ̀. ẹ pè wá sá. mo ní ìṣàdúrà fún wa ni. ọlọ́run àlàáfíà ò ní fi wá sílẹ̀ sá. àmín jésù. ẹ dìjú ẹ jẹ́ ká gbàdúrà. má dìjú ẹ jẹ́ ju ojú kan ní kó ju òní làwọn olè ju òní lọ ya do lẹ́sẹ̀kẹsẹ̀ má dìjú méjèèjì ọgbọ́n ojú kan ojú kan. ọlọ́run ìpè láwọn bàbá aláwa kó gbàdúrà fún yín kó súre fún yín bàbá mo gbàdúrà fún yín torí ẹ ní kí àwa ìyá àdúrà àgbàlagbà ká gbàdúrà fún yín ọlọ́run kó gbàdúrà fún yín ogun ayé yín kó ṣẹ́ kiri. sa. o yẹ tu. yẹ sa ẹ jẹ́ máa lọ. ẹ tu. ẹ jẹ́ máa lọ. ẹ lè lọ ní orúkọ jésù mo ní kó o tu. àkìtú sa dẹ̀ máa wò ó. ẹ lábí aṣọ ìyá àjọ ọgbọ́n. àtijọ́ àti múnisà. Ah, ẹ̀yin rèé. bàbá ti kéde lọ́ta kéde bọ̀ wọ́n máa bá ṣọ́ọ̀ṣì àsúre fún wọn ní sá. Ah. òun lèrò fi ń pọ̀ làdúrà fi ń gbà. Ah, nígbà ṣe gbogbo ètò jẹ́gúrú ìpàbò náà ló jẹ́ sí. láwa ní ká dàbí ọgbọ́ngbọ́n láyé ń lò sá bàbá mi. ìyá àjọ ṣé ìjà ẹ̀yin tẹ̀ ń fojú gbogbo òjọ jẹ́rìí ẹ̀yin lẹ máa kọ́ ṣọ́ọ̀ṣì lẹ máa rí odindi èèyàn mọ́lẹ̀ yìí lẹ máa rí odindi màálù mọ́lẹ̀ lẹ́yìnkùlé ṣọ́ọ̀ṣì ah! tiyín ti ta jésù dáríjì mi. ọmọ ìwọlé lọ́kìnrin àṣírí rẹ ti tú àṣírí ṣẹ̀mẹ́yìn rèé gbogbo rẹ ti domi mọ́ lára bó ṣe wà. ẹ yí padà ẹgbàá ló dé bí lọ tí n bá yí padà ìgbónú bíbélì kò jẹ tèmi. Ah, bí n bá yí padà ìgbónú bíbélì kò jẹ tèmi yí padà. ọtọ ọmọ fọkàn ara rẹ balẹ̀ fọkàn ara rẹ balẹ̀. bẹ́ẹ̀ fọkàn ara rẹ balẹ̀. sọ̀rọ̀ ní jésù ti ń jà bọ́ jésù ti ń jà bọ́ mo ti yí padà mo ti yí padà mo ti yí padà. ẹ máa lọ bẹ̀rẹ̀ mú ah. ẹ mú ẹ mú. ẹ mú ó dà ó dà tẹ́ ẹ bá tún kéde ìyìn rere òfò kan kọjá ládùúgbò ìyá bí mo pàdé yín lójú ọ̀nà ibìkan tẹ̀ ń kéde wèrè tẹ̀ ń lago òsì kan kiri wọ́n wá sínú ìjọ yín wọ́n wá yín kàn tí má sì débẹ̀ wọ́n lọ fẹjọ́ yín sùn lé ńlá wọ́n tilẹ̀kùn ṣọ́ọ̀ṣì yín pa ni. mi ò ní láago kọkọ kọjá mọ́sà mi ì nílùú mọ́ mo ti gba Jésù ní Olúwa àti olùgbàlà mi látẹ̀ ní ìlọ máa yí padà sí rere máa lọ dáná sun gbogbo àwọn ilé asán ní asán ní bẹ́ẹ̀ ṣe fi yé mi ẹ ṣe sàn mo dúpẹ́. o ah, ah. mọ̀ rí tán dáadáa ah. àbírú àwọn ìlú wọn pọ̀ ìlú wọn pọ̀ kankan kankan ni jésù mọ̀ ọ́n kankan wo ìsìn tèmi tó ní.